Ṣé ẹ rántí ìròyìn kan tó jáde láìpẹ́ yìí nípa àwọn èèyàn kan tó di olóògbé lágbègbè Àpáta nílùú Ìbàdàn lẹ́yìn tí wọ́n jẹ ìpèsè nínú ìjọ aláṣọ funfun kan? Èyí ló mú kí iṣẹ́ ìwádìí tẹ̀síwájú lórí ìròyìn náà láti fi lè fìdí òótọ́ múlẹ̀. Ilé ìjọ CCC Àpáta Ìyè Provincial Headquarters ní agbègbè Àpáta ni ilé ìjọsìn tí wọ́n fi ẹ̀sùn kàn pé ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ẹni tó jẹ́ olùṣọ́ ìjọ náà alàgbà akínwálé kílàńkò ṣàlàyé pé lóòótọ́ ni wọ́n ṣe ìpèsè ẹ̀wà nínú ìjọ náà èyí tó túmọ̀ sí àsè ìfẹ́ tí gbogbo àwọn ọmọ ìjọ máa ń jẹ papọ̀ ó ní ìgbà àkọ́kọ́ kọ́ rèé tí wọ́n máa ṣerú àsè báyìí ó dẹ̀ wọ́pọ̀ láwọn ilé ìjọsìn tó jẹ́ aláṣọ funfun àmọ́ ṣá ó ní kì í ṣe ẹ̀wà tí wọ́n jẹ ló fa wàhálà bí kò ṣe pé àjàkálẹ̀ àrùn onígbáméjì tí ìjọba pẹ̀lú gan fìdí ẹ̀ múlẹ̀ ṣáájú àsìkò yìí ló fà á alàgbà kílàńkò ní ọmọ òun obìnrin gan àti ọmọ ọmọ rẹ̀ tó jẹ nínú ẹ̀wà yìí bì pẹ̀lú léyìí tó jẹ́ pé ó wà lára àwọn tó lùgbàdì àìsàn náà lẹ́yìn ìpèsè ọ̀hún ó ní ọjọ́ kejì ni àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìròyìn lónírànran nípa àwọn ọmọ ìjọ náà kan tí wọ́n yàgbẹ́ tí wọ́n sì tún ń bì lẹ́yìn tí wọ́n jẹ ìpèsè ọ̀hún ó ní kété tí òun gbọ́ èyí ni òun ti pàṣẹ pé kí wọ́n fi ọkọ̀ ilé ìjọsìn kó wọn lọ sílé ìwòsàn nínú ọ̀rọ̀ rẹ̀ kọmíṣánná fún ètò ìlera nípínlẹ̀ ọ̀yọ́ dókítà olúwaṣẹ̀rími ajétúmọ̀bí ṣàlàyé pé ohun tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìlera ìpínlẹ̀ ọ̀yọ́ kẹ́fín nígbà tí wọ́n lọ sí agbègbè náà láti lọ fín ibẹ̀ pẹ̀lú àwọn oògùn apakòkòrò gbogbo tó yẹ ni pé ó dàbí ẹni pé ilé ìgbọ̀nsẹ̀ tí wọ́n ń lò ní ìjọ náà ti já papọ̀ àti wípé pẹ̀lú àsìkò òjò tá a wà yìí, ó ti lọ darapọ̀ mọ́ omi kànga tí wọ́n lò láti fi ṣe ìpèsè nínú ìjọ náà. Kọmíṣọ́nnà fún ètò ìlera náà tún tẹ̀síwájú pé àyẹ̀wò tí wọ́n ṣe fún àwọn èèyàn náà lẹ́yìn tí wọ́n kó wọn lọ sílé ìwòsàn tó jẹ́ ti ilé ìwòsàn àwọn àrùn tó ṣeéṣe tó tàn kálẹ̀ fi hàn pé àìsàn onígbáméjì ni wọ́n ní. Dókítà Ajetunmobi sọ pé nǹkan bíi 70 èèyàn ni wọ́n kó wá fún ìtọ́jú láti ilé ìwòsàn náà, ó ní gbogbo àwọn èèyàn agbègbè náà tí wọ́n ní àrùn yìí ni wọ́n ti wá fún ìtọ́jú nílé ìwòsàn ìjọba náà. Ó ṣàlàyé síwájú sí i pé nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́ ìròyìn ọ̀hún léyìí tó ṣẹlẹ̀, pẹ̀lú bí àwọn èèyàn márùn-ún kan ti ṣe gbẹ́mìí-mì ló jẹ́ kí wọ́n gbéra lọ sí ibẹ̀ tí wọ́n sì kó gbogbo àwọn èèyàn tó ní àfihàn àìsàn náà wá sílé ìwòsàn ìjọba tó wà lágbègbè olódó níbi tí wọ́n ti tọ́jú gbogbo wọn tí àwọn kan sì ti gba ìlera wọn padà àwọn ọmọ ìjọ náà tó jẹ́ àwọn kọ̀ọ̀kan lára wọn ṣàlàyé lórí bí wọ́n ṣe jẹ nínú àsè náà wọ́n ní àwọn pẹ̀lú jẹ nínú àsè náà àwọn sì rí i pé kò sí nǹkan kan tó ṣe àwọn ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ ìyáàfin fátádé deborah tó jẹ́ ìyá àjọ náà ọ̀gbẹ́ni david owóẹ̀yẹ tó jẹ́ ajínrere ìjọ náà ṣàlàyé pé ìpèsè gangan kọ́ ló fa ikú àti wàhálà àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn nítorí pé àwọn pẹ̀lú jẹ nínú ìpèsè ọ̀hún. Ó tẹ̀síwájú láti sọ pé ohun tí òun rí ni pé kọ́lẹ́rà wà níta òun ló fa ohun tó ṣẹlẹ̀. Ìyáàfin Fátádé Adékọ́lá ní tiẹ̀ sọ pé òun pẹ̀lú tóun jẹ́ ìyá àjọ náà jẹ nínú ẹ̀wà tí wọ́n fi ṣe ìpèsè náà àti wípé òun kò lọ sílé ìwòsàn ara òun sì dá ṣákáṣáká ó ní àwọn tí wọ́n kó lọ sílé ìwòsàn aládàáni ló kú nínú àwọn èèyàn náà nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé pé àwọn tí wọ́n kó lọ sílé ìwòsàn aládàáni náà nígbà tí wọ́n fi ń wá owó kiri dípò kí wọ́n fi tó àwọn adarí ìjọ létí ni àwọn èèyàn náà fi jẹ́ Ọlọ́run nípè nítorí pé àwọn ilé ìwòsàn aládàáni kì í gbà láti ṣe ìwòsàn láì jẹ́ pé wọ́n bá rí owó Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. tọ́tọ́tọ́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 níbi tá a ti ń fún láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ibẹ̀ yìí máa subscribe sí subscribe subscribe tẹ subscribe sí. yóò